ètò yín ètò wa ojúmọ́ ire ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ́níkejì pẹ̀lú màmá wa nínú Olúwa Reverend and Prophetess Eunice Adesalu láti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn ni àlejò mi láàárọ̀ yìí nínú iṣẹ́ iléeṣẹ́ ìránṣẹ́ màmá Eunice Adesalu Worldwide Ministries nínú ẹ̀ láti rí bí àwọn ẹ̀ka lọ́lọ́kan òjọ̀kan nínú ẹ̀ láti rí Chapel of Restoration tí ìyẹn wà ní nọ́mbà thirty five stroke forty one Dr. Soni Egwaji Street Penne State Ìtẹ̀lẹ̀ Ọ̀dàn Ogun State níbẹ̀ ni wà wà nínú èyí tó jẹ́ wípé iṣẹ́ ìsìn máa ń lọ lóòrèkóòrè ìsọjí bákan náà òun ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ni leadership training máa ń wà ẹ̀kọ́ fún àwọn tó bá fẹ́ ṣe olórí tàbí ṣe adarí nínú ìjọ màmá náà ló máa ń darí o àwọn náà lọ́lọ́run ń lò nínú ìjọ yìí fún ìdánilẹ́kọ̀ọ́ ẹ máa wò wípé báwo ni wọ́n ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ manuals ọ̀pọ̀lọpọ̀ ìwé ni màmá ti kọ ṣùgbọ́n tí a lè máa yànnà náà gbogbo ẹ̀ tán tán tán àfìgbà tí ènìyàn bá súnmọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kí wọ́n tó mọ nǹkan tí à ń sọ nípa rẹ̀ bákan náà nínú abẹ́ iṣẹ́ ìránṣẹ́ EA Worldwide Ministries náà látún ti rí àwọn Women of Destiny àwọn obìnrin akínkanjú oníhìnrere tí a ń fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ń kọ́ láti jẹ́ kí wọ́n mọ bí a ti ń gba àwọn ọkọ wọn ní ìyànjú bákan náà kí wọ́n wúlò fún àwọn ọmọ wọn bákan náà ni kí wọ́n wúlò fún Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kí wọ́n sì rí dájú wípé wọ́n níṣẹ́ kan lọ́wọ́ wọn ò wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run tàbí yí wọn lọ́kàn padà nìkan wọ́n tún wá máa ń gbìyànjú láti rí dájú wípé wọ́n dá ọkàn wọn padà sínú àti ní iṣẹ́ lọ́wọ́ nítorí wípé ara àwọn obìnrin tí à ń tọ́ka sí nínú bíbélì gẹ́gẹ́ bí aṣíwájú rere nínú wọn ni nínú ni Dorcas wà nínú wọn ni Deborah wà nínú wọn ni Rebecca wà tá bá tẹ̀ ń sọ nípa Deborah yìí gan ẹ máa gbọ́ àwọn kan tí a sọ wípé Deborah ṣe ó níṣẹ́ tiẹ̀ náà lọ́wọ́ ó tún ní ìdílé wọ́n pè ní aya lápídótù so ọ̀pẹ́ ìdílé má bàa dàrú òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ṣe ń ti ọ̀dọ̀ àwọn màmá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi ni ó ṣe ń ti ọ̀dọ̀ wọn jáde sí wa kò tán síbẹ̀ o bákan náà la ní EA Worldwide Ministry Outreach nínú eléyìí tí ìsọjí ọlọ́kan òjọ̀kan ti máa ń wáyé káàkiri gbogbo ibi ẹ pè wọ́n fún ìsọjí ibi tẹ́ bá fẹ́ kí a gbé ìsọjí wa wá ẹ̀ ṣáà ní àjọṣepọ̀ tó gún mọ́ kí ẹ sì jẹ́ kí àwọn ètò kó wà nílẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ wa yóò wá a àwọn mọ́tò wa wá àwọn èèyàn wa máa wà ń bẹ́ẹ̀ a máa sì ṣọjí ọlọ́run yóò sì gba gbogbo ògo ẹ wò ó fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọ́n kò tán síbẹ̀ o nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ màmá yìí òun ni wọ́n ti mú ìtọ́jú àwọn opó àti àwọn aláìní ní pàtàkì wọn ò fa owó yìí sẹ́yìn rárá léètèmi náà dẹ̀ máa ń wo àwòkọ́ṣe rere lára wọn fún àǹfààní ẹ̀yin tí bá fẹ́ mọ̀ sí ẹ pé màmá direct sí orí àwọn line yìí ẹ má flash wọn o zero nine zero eight three one three six three seven three zero nine zero eight three one three six three seven three tàbí zero eight zero six zero four nine zero two one seven zero eight zero six zero four nine zero two one seven nọ́mbà tí ẹ máa pe màmá sí rèé tí ẹ bá tún nílò ẹ̀bẹ̀ àdúrà tó ní agbára mọ́mì àpè ẹ̀ wọ́n wàá pe mọ́mì mọ́mì máa bá ẹ sọ̀rọ̀ wọ́n máa gbàdúrà fún ẹ wàá dẹ́rìí wípé ohun tí wọ́n máa sọ fún ẹ òtítọ́ ni ibi tí wọ́n sọ ọ̀rọ̀ ẹyọ kan ìjọ yìí ni mo wà ẹ́ kì í ṣe gbogbo ẹnikẹ́ni tó wà ní nàìjíríà tá a máa fojú àwọn èèyàn tó wà ní amẹ́ríkà ojú bọ́tà wò wọ́n kì í ṣe bọ́tà lílé yìí ò pákó bọ́tà tí wọ́n bá sọ pé kéèyàn ní ẹ̀mí ọlọ́run kó sì jẹ́ aládùúrà mo respect màmá ẹ̀ màmá ẹ kú ìkàlẹ̀ máa ẹ ṣe gan ẹ kú ìkàlẹ̀ ẹ kú iṣẹ́ olúwa gẹ́gẹ́ bí a ti ń bàbọ̀ nítorí pé wọ́n ti ju wá sí wa nílé agodo wípé létí tó lọ ṣùgbọ́n ká tó lọ kí wá ni láti lè rí ìbùkún ọlọ́run yìí gbà láti sísìnyí lọ kí ni àmọ̀ràn yín fún àwọn ènìyàn láti irú ìgbésẹ̀ wo ni kí wọ́n gbé. ẹ ṣe gan-an olóòtú ohun tá a lè ṣe láti rí ìbùkún wọ̀nyí ìkíní ká gbọ́rọ̀ sí ọlọ́run hmm. ìkejì gbogbo ohun tí ọlọ́run fẹ́ bó ṣe fẹ́ ká rìn ká rìn bẹ́ẹ̀ hmm. ẹ̀kẹta ká má hmm. fi dúdú ká fi pe funfun ẹ̀kẹrin ká bọ̀wọ̀ fún ọlọ́run ẹ̀karùn-ún tẹ́ bá wo orí psalm twenty four ó ní ta ni yóò gbé ta ni ó gorí òkè olúwa lọ. ta ni ó gorí òkè olúwa lọ àwọn tí ọwọ́ wọn bá mọ́ tí ọkàn wọn funfun kò sí n tó gbà kúrò lọ́wọ́ wa hmm. láti ní inú mímọ́ àti ọkàn funfun sátánì ló máa ń kó sínú ọkàn àwọn ọmọ ènìyàn láti fìyà jẹ ọmọ ènìyàn ó máa parọ́ fún àwọn ẹ̀dá àwọn èèyàn dẹ̀ ń gbà á gbọ́ ju ọlọ́run lọ hmm. ṣùgbọ́n ìwọ tó ń gbóhùn mi lónìí ìrìn àjò tó fi odidi thirty years rìn tó fi forty years rìn hmm. tó ò rí èrè kankan lórí ẹ̀ o ní láti jáwọ́ hmm. kó o fi ti ọlọ́run ṣàkọ́kọ́ kó o pe ọlọ́run má má sọ pé o fẹ́ lọ bá bọ̀dá kan láti parọ́ fún àbí o fẹ́ parọ́ fún bàbá ẹ ohun tí ò ṣẹlẹ̀ kó sọ pé ó ṣẹlẹ̀ láti hmm. máa gbowó kò lè sí bùkún níbẹ̀ hmm. ìpọ́njú ló ń gbé báyàn hmm. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ti kó tó ti kó ìpọ́njú bára wọn lórí ìwà ìṣòdodo lórí ìrìnkúrìn ọlọ́run ẹ̀mí ni ọlọ́run ẹ̀mí ọlọ́run tó ń dáríjì ni ọlọ́run nífẹ̀ẹ́ sí wa púpọ̀ púpọ̀ kò fẹ́ ká ṣègbé nínú the book of Ezekiel verse eh, chapter thirty three orí kọkànlá títí dé twenty two ó ní tí ẹlẹ́ṣẹ̀ bá ronúpìwàdà tó wá sí ọ̀dọ̀ òun ó lóun ó gbàgbé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá ó lóun ó ní ẹlẹ́ṣẹ̀ yẹn yóò dẹ̀ wọ̀jọba ọ̀run ó ní ṣùgbọ́n tó ti ń ṣe dáadáa ìjọ tó bá ti dúró hmm. tó dẹ̀ ń ṣàìdá ó ní yóò kú fún àìdá tó ṣe yẹn ah ọlọ́run wa ọlọ́run mímọ́ hmm. ọlọ́run wa ọlọ́run ẹ̀rí ọlọ́run tó lágbára ọlọ́run tó nífẹ̀ẹ́ wa kò fẹ́ díẹ̀ kò bu háàfù fún kò bu háàfù fún sẹ́tàní kò hmm. fẹ́ ó fẹ́ gba gbogbo rẹ̀ ó fẹ́ gba gbogbo ọkàn wa nígbà tá a bá fi gbogbo ọkàn wa fún ọlọ́run àìsàn á dẹ̀ máa dópin àìní á dẹ̀ máa dópin hmm. alẹ́ àfà á dẹ̀ máa dópin kí ló mú ọ ìwà arákùnrin ìwà arábìnrin tí o ò lè ṣe ìfẹ́ ọlọ́run ó ń jalè ó ń cheat hmm. ó ń ṣe ó ń rìnrìn tí ò tọ́ hmm. ìgbẹ̀yìn ò kí ń dà hmm. ìbànújẹ́ ló ń gbẹ̀yìn àìsàn ló ń gbẹ̀yìn míì ṣùgbọ́n nígbà tó bá kúnlẹ̀ bó ṣe ń gbọ́rọ̀ mi yìí mo gbàdúrà ní orúkọ ńlá ti Jésù ẹ̀mí tí ń ṣe rere ní títorí ogún tí Ọlọ́run ti fi sílẹ̀ fún wa ogún ìbùkún ni ó ti gbé sílẹ̀ fún hmm. gbogbo àwọn onígbàgbọ́ àwọn tó bá gbàgbọ́ tí ọkàn tí ọkàn ogún tiwa nìyẹn ìbùkún ojúrere àánú ohun tá a retí yóò dẹ̀ fún wa ẹ jẹ́ ká gbàdúrà hmm. ní orúkọ Jésù ní orúkọ Jésù bàbá dúpẹ́ fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa láti wá sọ̀rọ̀ yín láti jẹ́ kí àwọn ènìyàn kó mọ̀ wípé àwọn tó ń fìyà jẹra wọn ló pọ̀ jù hmm. kẹ yáwó ní báǹkì kẹ má san kẹ rò pé tó dà nìyẹn ẹ tún lọ ṣe bísínẹ́sì níbò míì ẹ jáwọ́ nínú gbogbo rẹ̀ hmm. ẹ kúnlẹ̀ ní wákàtí ọ̀wọ̀ ẹ kẹ sọ pé olúwa Da àyà tuntun sínú mi mú ẹ̀mí burúkú ẹ̀mí kébékébé kébékébé tí ò gbé orúkọ ọlọ́run ga mú kúrò nínú ọkàn mi jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ kó máa tọ̀ mí wá jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ kó máa darí mi nínú ìwé sáàmù hmm. orí eh, chapter thirty two verse eight ó ní i will teach you and, and instruct you and guide you ó lé mi yóò kọ́ ọ yóò tọ́ sọ́nà jẹ́ kí ọlọ́run kó tọ́ ọ sọ́nà mm. ní orúkọ ńlá ti jésù etí tí ń gbọ́ ohùn mi ní wákàtí ọ̀wọ̀ yìí fi ọkàn rẹ fún ọlọ́run jẹ́ kí ayé rẹ kí ọlọ́run kó dá ẹ̀mí mímọ́ kó dá ẹ̀rẹ́ ti ayé rẹ mm. jẹ́ kí ọlọ́run kó ṣe àtọ̀nà rẹ ó sọ fún isaac ó ní má kúrò ní ilẹ̀ gerard isaac gbọ́rọ̀ sí lẹ́nu ǹjẹ́ ìwọ gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu mm. ǹjẹ́ nǹkan tí pásítọ̀ chọ́ọ̀chì rẹ ní kò ṣe ǹjẹ́ wọ́n ń ṣe àbí òun lọ sọ pé ah owó tán ní ká dá yìí owó yìí ti pọ̀ ju tó o bá da ẹlòmíì á da ẹni tó dẹ̀ da yẹn ló máa gbàbùkún mo pálàṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí pé ní orúkọ ńlá ti Jésù ó ṣe fún ọlọ́run nínú ẹbí rẹ ó ṣe fún ọlọ́run gbogbo etí tó ń gbọ́rọ̀ mi tó jẹ́ pé o ti ń rìn pálapàla jésù ń pè ọ́ ezekiel thirty three ó ní ibi tá a ti yàn fún ọ hmm. bá ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ hmm. kúnlẹ̀ lórí orúnkún rẹ kó sọ fún ọlọ́run pé o ti sọ̀rẹ́ndà pátápátá gbogbo ìwà burúkú tó ń hù èyí tó fi ọwọ́ ara rẹ fà èyí tí wọ́n kó bá ọ èyí tó kó ní ìdílé ìyá ní ìdílé bàbá èyí táwọn ọ̀rẹ́ kó ọ sí ó yá jáwọ́ nígbà tó bá ti jáwọ́ hmm. ìbùkún rèé ó ń dúró dè ọ́ hmm. ogún rẹ ni ogún rẹ ò ní sọnù o lórúkọ jésù lórúkọ jésù ò ní sọ sọgún rẹ ni ogún tọ́lọ́run ti fún wa lórúkọ jésù ìwà burúkú ọ̀mùtí ni àgbèrè ni olè ni irọ́ pípa olúwa gbà lọ́wọ́ wọn lónìí kí ẹ̀dẹ̀ máa ṣe ìfẹ́ ọlọ́run kí àánú ọlọ́run kó dẹ̀ máa bá yín gbé gbogbo ogun ìdílé tó ti ń jà yín ogun ìdílé bàbá ogun ìdílé ìyá àbí tán ti lọ wọ àyànmọ́ rẹ tán ti lọ wọ àyànmọ́ rẹ pé ẹni gígùn lẹni yìí tán ti tilẹ̀kùn mọ́ tán ti tilẹ̀kùn pé A wo bó ṣe fẹ́ ṣe hmm. mo paláṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí bí olúwa ṣe sọ nínú ìwé àìsáyà chapter forty five ó ní gbogbo àwọn èèyàn burúkú wọ̀nyí olóhùn ó tẹ̀rí wọn ba ó máa tẹ̀rí wọn ba fún Joshua ó máa tẹ̀rí wọn fún ọba Jehoshaphat ìwọ ń kọ́ ò yàtọ̀ sí wọn ọlọ́run fẹ́ kó dára fún wa ìdùnnú ọlọ́run ni pé ká wà nínú ayọ̀ pẹ̀lú òun gbogbo ohun tó ti dá tó dára kó jẹ́ ìpín tiwa ogún tiwa ogún ogún tiwa lọ́dọ̀ ọlọ́run oni ìbùkún oju rere àánú oṣù àánú la wà yìí o the month of May is the month of grace lórúkọ Jésù ẹ máa gba grace lọ́dọ̀ ọlọ́run o ẹ máa rí àánú gbà ẹ máa rójú rere gbà ẹ ọ̀nà yín máa là ẹ rọ́nà gbé gbà ẹ rí bá ti ṣe ó máa dára fún yín lórúkọ Jésù gbogbo ogun tó ti ń jà yín tí ò lè jẹ́ kẹ́ gbérí kógun náà kó máa wọlẹ̀ lónìí kógun náà máa wọlẹ̀ lónìí kógun náà máa wọlẹ̀ lónìí kógun tó bá ti fayé rẹ̀ fún Ọlọ́run ogun wọ̀nyí ó hmm. bojú ẹ̀yìn ò ní rí wọn mọ́ ní orúkọ ńlá Jésù and well with us in Jesus name bí ẹ ṣe ń gbóhùn mi báyìí ẹ wá chọ́ọ̀chì tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń ka ọ̀rọ̀ Ọlọ́run hmm. ní àgbègbè ibi tó ń gbé oh kó o dẹ̀ lọ síbẹ̀ hmm. kó o dẹ̀ ṣe nǹkan tó bá ní kó o ṣe é ṣùgbọ́n ibi tó bá ti ní kó mówó wá o kán bá lè máa gbàdúrà fún ọ o mọ̀ pé o ti tó kó kúrò níbẹ̀ o. ẹ ṣe o. torí ọ̀fẹ́ la fún ni. Hmm, ọ̀fẹ́ náà la sì gbọ́dọ̀ fún àwọn èèyàn náà. ẹ wo ẹ ṣe mọ́mí máa ń sọ èdè kan wọ́n á ní à kì í ṣe gbogbo ibi náà ti ń sọ ṣùgbọ́n mọ́mí sọ wípé we love you as Eunice Adesalo worldwide ministries ẹ ṣé o bàbá wa lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán yìí la fi ń kí yín wípé ẹ ṣé tí a pè yín tí ẹ sì jẹ́ wa fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ pe màmá lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé zero nine zero eight three one three six three seven three zero nine zero eight three one three six three seven three tàbí zero eight zero six four zero nine zero two one seven àwọn nọ́mbà tí ẹ máa pè wọ́n sí nìyẹn bó sì jẹ́ wípé ẹ ò rí kọ sílẹ̀ ẹ fẹ́ bá ṣògo rẹ̀ ní kejì gangan sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight four four four eight one lórúkọ gbogbo àwọn tí àjọ pawọ́pọ̀ tí àjọ jẹ́ kí ètò tòní kò ṣeé ṣe owó ẹ̀yẹ Joshua òní ayàwòrán Austin òní ẹ́dítọ̀ tó ń bá mi jù sínú ara wọn ẹ o ọmọ bọ̀núnù ọmọ tó jẹ́ pé ẹ́ tẹ́tígẹ́t haúsá ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n èdè yorùbá yìí ó gbọ́ gidi ni nítorí pé ọmọ dáadáa ni bákan náà òun ni ọ̀gbẹ́ni Francis òun ló bá mi ń kì sínú ara wọn ló gbóhùn wá sílẹ̀ fún ọjọ́ ti tòní adúpẹ́ púpọ̀ lọ gbogbo wọn ṣògùrẹ́ ní kejì à ń lọlé lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ mú mọ́wòrán náà fi ń kí gbogbo wa wípé ẹ ṣé o fún ìfarabalẹ̀ àti ìfara sílẹ̀ dáadáa tí ẹ fi wo ètò tòní ẹ pé màmá ẹ má fúláṣì wọn bàbá wà lórílẹ̀‐èdè nàìjíríà wọn á gbé bí wọ́n wà lórílẹ̀‐èdè amẹ́ríkà wọn á gbé wọ́n ti róòmù ẹ̀ ẹ yá ká máa lọ lé wa ò tí tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbèrè lódùmarè èmi ni tí tòótọ́ ṣògo rẹ ní kéjì ló dágbére wípé láyọ̀ o.